olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìtò ní gbogbo àgbáyé gbogbo iṣẹ́ rẹ pátápátá lókè nílẹ̀ ló ń ṣe dánsákì foníbu ọrẹ ọba ṣèkánmáku alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn gbogbo ewéko ìgbẹ́ pátápátá ni wọ́n ṣe káábíyèsí ẹja inú igbó náà kọ́ wọ́n ṣe hallelujah fọba mi elédùnmarè elétúlùkára bíi àjèrè ògo ìgbàlà lètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú amiable presenter yín yétúndé aya Délùsì adéyẹmọ aka ayọ̀ ń gbénú ayọ̀ ìgbàlà ò ní kúrò nínú ayé mi àti yín ẹ wò ó ṣe mọ̀ pé lórí ètò yìí lọ́tùnlọ́sùn lọ́jọ́ máa ń yọ ọlọ́run ló ń gbọ́wọ́ wa ṣiṣẹ́ ló ń gbàràdá lọ́wọ́ wa àwa ò kì í ṣalára ọlọ́run lalára tó ju alára lọ. abala àkọ́kọ́ lónìí abala àkọ́kọ́ bá ṣe máa ń ṣe ni pé a máa fi orin ìyọpẹ́ àti ijó àfi máa ń yan ọlọ́run lógo olórin kan ní bó bá ṣe wù mí ni a jésù lólè ọ̀rẹ́ mọ́lẹ̀ kí sáwọn ayin jésù lò ó dẹ̀lé ṣàtúntò kí sáwọn ayin jẹ́ ṣeré yìí ló yé bí mo ṣe ṣóyè yìí ẹ̀ ẹ̀ ẹ̀ o ṣe rí àrà ọ̀tọ̀ la máa gbà yan ọlọ́run lónìí èèyàn ṣàbà mi ké sára ilé ẹ ké sí irú ọ̀nà pé kán wá jókòó kán wá wo bá ṣe fẹ́ yan ọlọ́run lónìí mo ní ọ̀dọ́mọbìnrin pàtàkì kan nílé agodo tó máa gbá ọ̀nà ara ẹ bá lọmọ tó kéré jù ẹ lè ní kó ṣàrà jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí o tó máa gba ọ̀nà àrà ní ọlọ́run mo wà nílé agodo lónìí ní abala ìyìn àtọpẹ́ pẹ̀lú flexible faithia <laughs> flexible faithia lórúkọ ẹ̀ tí o ti ṣetán láti dá wa lára yá pẹ̀lú àrà tó wà lọ́wọ́ ẹ lónìí ó sọ pé òun ti ṣetán ẹ bá mi mú kàlẹ̀ owó kẹ mú tọmọ kẹ mú tàlàáfíà àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ láti gbádùn ọlọ́run lára flexible faithia ẹ máa bá wa kà lọ.